ǹjẹ́ a lè pé ẹni ẹni pẹni tó parẹ̀ àbí kí ká fún nídàjọ́ wípé àfúnláwùjáre àmọ́ àpèjúwe wá wípé ọkùnrin kan tí wọ́n ní túláàsì ó gbúdọ̀ ṣe sìná àwọn wà bá ń lé láago kan ní táwọn sì fẹ́ wá jẹ ń pàṣẹ ní pé kò ṣe sìnà ó sì mọ̀ pé táwọn yẹn bá wá agbára wọn ò ní gbé àfi kóhun ó ṣe sìnà sẹ́ni yẹn lè fẹ́ kan parẹ́ káwọn ènìyàn ó tó dé lẹ́ni tó ń páyà kóhun mọ́ kò sínú ìwà sìnà àwọn afá ṣàlàyé fún wa wípé kò lẹ́tọ̀ kò parẹ́ torí àwọn tó ń bọ̀ yìí àwọn gbèrò páwọn fẹ́ túláàsì ẹ̀ sí zina ni èrò ní nǹkan yẹn kò tí ì sí àmìdájú pé nǹkan yẹn lè ṣẹlẹ̀ ó sì lè má ṣẹlẹ̀ so in tó ṣe é ṣe kó ṣẹlẹ̀ tàbí kó má ṣẹlẹ̀ kò tó ní ẹ̀rí fúnyàn láti wá mọ̀mọ́ parẹ́ ẹlẹ́ẹ̀kejì kán wá jẹ ń pa kí túláàsì ó gbúdọ̀ ṣe zina ọ̀rọ̀ àwọn àfáà wá pín sí méjì lérí ẹ̀ ṣùgbọ́n àwọn tó sáájú nínú àwọn olùmọ̀ wọ́n ní tí wọ́n bá jẹ ń pa ọkùnrin o kò gbọdọ̀ sí sinai tí wọ́n bá wá pa lórí èèyàn kò lẹ́ṣẹ̀ tó bá lọ ṣe zìnà lédìpò ń páyà kí wọ́n má pa òun àwọn tó sáájú nínú àwọn olùmẹ̀sìn wọ́n ní tó ń sá fún yẹn nǹkan tí ó lọ kó sí ó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ torí pé ó ń pàyà ká mọ́ pàun ó lọ ṣe sìnà wọ́n ni tó bá bímọ náà tóbìnrin tó bá ṣe sìnà ìyẹn bá lóyún tó bá bímọ ipò òkú náà ni ó wà torí pé à nílé sàfíkí ọmọ yẹn náà sọ́dọ̀ ẹ̀ òjòdó kalẹ̀ rẹ̀ masala yẹn ni wọ́n kẹnu bọ̀ nínú ìta àṣàlàyé síwájú ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ nípa tóbìnrin wọ́n ní tó bìnrin tí wọ́n bá jẹ nípa kò sí láìfin bẹ̀ kò lẹ́ṣẹ̀ nítorí pé bọ́lọ̀ ń ṣe dá obìnrin wọ́n lè jẹ ń pa balásìkò ṣùgbọ́n ṣòro kan tó jẹ ọkùnrin nípa pé kò súnmọ́ ìdíyẹ táwọn àfà nínú àwọn tó ṣáájú náà àwọn onímímà àwọn ìfẹ́ gbọ́ pé kọkùnrin ni wọ́n jẹ ń pa láti ṣe sínà bọ́bá wá jẹ obìnrin ń pa láti gba tó bá wá lóyún bó bá bímọ yẹn náà ọmọ rẹ̀ náà sí lọ́mọ a ọmọ yẹn sí ọ̀dọ̀ yẹ ìyá nìkan la a ọmọ zina bàbá a lè ọmọ zina sọ́dọ̀ so ìdíyẹ tó jẹ́ pé ta bá gbé lọ wájú gbé lọ ẹ̀yìn obìnrin sì ṣe ó wà covered nínú ṣẹ̀ríà kọlọ̀nkọ́ sọ wà ń bẹ̀ ju gbogbo ẹ̀ lọ wọ́n jẹ́ kó ẹ̀ṣẹ̀ náà ni ìdájọ́ pípa rẹ̀ náà ni kódà kó jẹpá níyàn yí mọ́ ní olóògbé lápòjúwe ẹnìkan ó rí pé gbogbo àwùjọ àwùjọ ò dá ní téèyàn ń rí ìríkúrí léèyàn ń rí àrámù ní téèyàn ń fojú rí ọba mọ́bẹ̀ bá kìbọ̀rẹ̀ kí ní ẹ sá ṣokùnfà ẹni yẹn ìdájọ́ alimuntahiru náà ni ẹni tó kọ̀mẹ́tì society àwọn ọ̀tàn kan wà tá a máa ń gbọ́ àwọn ọ̀tàn àwọn wòlíì ọlọ́nkan pé ẹ ti gbọ́ rí wòlíì ọlọ́nkan bẹ nílẹ̀ Baghdad ọjà ibi ọjà tí máa ń gbà kọjá ní máa ń rí oríṣiríṣi àwọn obìnrin tí wọ́n múra dáadáa bó ṣe délé ọkàn mú ìṣó ọba gbà mójúkèjì ọgbà mójúkèjì wọ́n wá ní kí ló dé olóhùn ọ̀fẹ́ máa rí in tí ò dá àwọn wòlé ọlọ́run kí ṣe wòlé ọlọ́run aláìmọ̀kan kí ni tọ́lọ̀ ń sọ yọ́yọ́ lẹ́dínà wàkúlìl mọ̀mìnì yàgúdú nínú àbí sọ́rí wẹ̀ àfọ́dọ̀fùrù ọlọ́run ò ní ẹfọ́ ojú yín fọ́ ojú yẹn tó so masala yẹn ni a ṣàlàyé ní lánàá àmì ní ìjókòó ètò ṣáájú inshallah ta'ala lè ní masala masala mi ni wípé hal alalmuntahiri kafara hal alalmuntahiri kafara ṣé ẹni tí ó bá mọ̀ọ́mọ̀ parẹ́ ẹni tó máa ma fojúlẹ̀ tó parẹ̀ ṣe yóò san kàfàrà ẹ wá béèrè pé bóòlùkú ṣe fẹ́ san kàfàrà ṣe bójúkú ṣe ayọ̀ kàfàrà yẹn nínú dúkìá rẹ̀ tó fi sílẹ̀ ṣe mọ̀ pé tó bá pààyàn náà tó bá yẹ kó máa fojúlẹ̀ tó pààyàn ó máa ma ní owó ṣèṣì ní o yóò ṣe kí ni o yóò san owó ẹ̀mí ṣé ẹni tó parẹ̀ ṣé yóò san owó ẹ̀mí nígbà tó ti kú tán náà ṣé á yọ owó ẹ̀mí rẹ̀ yẹn nínú dúkìá rẹ̀ tá sí baitul mal masala kan nìyẹn ká tó lọ nínú masala yìí nínú òfin tayé nínú òfin tilé ayé tí àwọn èèyàn tá gbé kalẹ̀ fúnra wa ẹni tó bá commit suicide tí ò wá kú bóyá ilé ayé so ó kàn lọ ó attempt ó pokùnso àwọn èèyàn sáàrí wọ́n rescue ẹ̀ wọ́n gbé lọ síwítù wọ́n sàtọ̀jú ẹ̀ ògbádùn abẹ́ni tó da poison mu tó sì jẹ́ pé n tó lè gbẹ̀mí ẹ̀ ṣùgbọ́n kí poison yóò tó bá ń tó pọ̀jẹ́ lára rẹ̀ wọ́n rí gbé lọ sílé ìwòsàn wọ́n flush gbogbo nǹkan yẹn ìbàdàn nínú òfin ti ilé ayé àwọn ìjọba wọ́n lẹ́tọ́ àti sú ẹ̀ nìyẹn nínú òfin táyé nìyẹn wọ́n máa sú ẹ̀ ìdájọ́ apààyàn òníwó fún tí ò bá ó súnmọ́ kó ẹ̀wọ̀n torí pé ó attempt gbígbẹ̀mí murder náà wọn ò ní fẹ́ bá mọ̀ pé ara rẹ̀ ni ló fẹ́ ṣe nǹkan ẹ̀sìn ìdí tó jẹ́ pé ẹni tó kà òfin táà ní gan àlò ni ẹnìkan da omi bátìrì mú tára ẹ̀ bá ti balẹ̀ tán kọ́ọ̀tù ló ti ẹkó ti balẹ̀ nínú òfin tayé nìyẹn so nínú òfin tẹ̀sìn wọ́n wá ní alẹ́lmùntahir kàfàrà kọ́ọ̀lá fi tẹ̀ṣìrí ìlìjìnà í islam nípa òfin ọ̀daràn criminal law nínú sharia wọ́n ní al-intihar wal-mas'uliyatul jinahiyya lábẹ́ báàbù yẹn lábẹ́ section yẹn ló wà wọ́n ní al kíyàn ó para rẹ̀ wal jinahiyya àti àwọn ojúṣe èyí tọ́rọ̀ mọ́ ìwà ọ̀daràn تحرم الشريعة الإسلامية الانتحار كما تحرم القتل wọ́n ní ṣẹ̀ríà Islam ó ṣe léèwọ̀ kíyàn ó gbèrò àti gbẹ̀mí ààrẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe ṣe léèwọ̀ kíyàn ó pa ẹlòmí gẹ́gẹ́ bí Islam ṣe ṣe léèwọ̀ kó para rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe léèwọ̀ wípé ó pa ẹlòmí ìṣẹ̀lẹ̀ ìwọ̀nyí ó wá látinú al-Qur'an kama ja'at bihi sunnah ó sì wà nínú súnà Ànábì sallallahu alaihi wasallam wal-intiharu qad yakunu amdan wa qad yakunu khata wa kilahuma muharramun kí kọmíti suicide ó lè jẹ́ pé ọmọnìyàn mọ̀ọ́mọ̀ ó fẹ́ gbẹ̀mí rẹ̀ ó sì lè jẹ́ wípé ó ṣe é sí kó mọ̀ sí kó mọ̀ọ́mọ̀ kó jẹ́ pé ó ṣèèsì àtó ṣèèsì o àtó mọ̀ọ́mọ̀ o ìkíní kejì rẹ̀ haram ni wa idha najahat amaliyatul intihar nínú sharia islam tí ẹnìkan bá gbèrò pò fẹ́ parẹ́ tó sì ríṣe tó wà successful najahat wa mata al muntahir ẹni tí olóhun fẹ́ para àwọn yìí tó sì ríra rẹ̀ pa tẹ́mẹ̀ bọ́ tí wọ́n rí pé ó pòkùnso ó sì kú báyìí ó dà nǹkan jẹ́ ó sì kú nínú ṣẹ̀rí àti wa fala uqubata alay kò ní ìjìyà kankan láyé yìí nínú òfin ìtayé kò sí jìyà kankan fún ẹni tó bá ti kú àìtó jẹ níyà principle nínú sharia criminal law lápòjúwe ẹnìkan ṣe zinansi ó ti ní ìyàwó ńlé àbótí lọ́kọ ńlé gbogbo ẹ̀rí sì rinlẹ̀ ó ṣe zìnà ṣe pé ìdájọ́ ń bẹ fún ìgbàtẹ́ ìdílé rẹ̀ wọ́n lò náà lọ́sẹ̀ ní ṣe o ẹwà ni ẹmọ ìlẹ̀lókò bá náà nígbò tí kú tásìkòtò dẹ́gbẹ́ tí ó ti níyàwó lè nígbà ẹyẹ mọ́ nàlẹ́gbà láà ẹ̀lẹ́ nàlẹ́gbà kó ti kú náà sọ wípé lè annal okúbata tásìkòtò belmaut okúbatu dúnìyà ìyá ti ṣẹ̀rí àláyé ń bí ni ó tọ́mọ̀ ni a bá ti kú ẹ̀ ló jẹ́ ní ṣẹ̀rí àláyé ولكن الفقهاء ikhtalafu في الكفارة ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùmẹ̀ẹ̀sìn àwọn àìmà ní àwọn mọ̀dáì wọ́n ya pẹ̀lú nípa kàfàrà ńkọ́ wọ́n ya pẹ̀lú lérí ẹ̀ fọ̀rọ̀ àmáàlìkùn wa abu lọ́dọ̀ imam malik àti imam abu àwọn ní anla kàfàràtà fi kọtìlì nafsi mutlaqọ wọ́n ní tí ọmọnìyàn bá mọ̀ọ́mọ̀ gbẹ̀mí rẹ̀ tó ti pò ń ló parẹ̀ wọ́n ní kò sí kàfàrà kankan tí ó tún san àbí tá nínú dúkìá rẹ̀ wàbìdọ̀ irí ìmá alahadar ra'ayi fi madhab ahmed wọ́n ní pẹ̀lú èyí tó hàn níbi ọ̀rọ̀ àwọn méjèèjì náà ó ṣe déédé pẹ̀lú ibi tí imam ahmad bin hanbal tó náà fi sí ajẹ́báwọn jùmùhór ní tó máa ń pè ní jùmùhór ní ẹnu fíkì máàlìkì lọ́bẹ̀ at least àwọn mẹ́ta nínú àwọn mẹ́rin tàbá ti lọ síbi kan wọ́n ni àádà ráyùlì jùmùhór ìròrí àwọn tó pọ̀ nínú àwọn afọ́ ní ma fi ní pé ẹni tó bá parẹ̀ kódà àní kò ní sakafara kankan bó ti wùlẹ̀ kọmọ malik sọ bẹ́ẹ̀ abu hanifa sọ bẹ́ẹ̀ ibẹ̀ náà dẹ̀ ni ahmad bin hanbal ńlọ́fíìsì nínú àwọn mẹ́rin tán gbajúmọ̀ wọ́n ju mẹ́rin lọ àwọn mẹ́rin tó gbajúmọ̀ mẹ́ta fi síbẹ̀ amma shafi'i ṣùgbọ́n imam shafi'i ń tiẹ̀ fayarọ anna qatla nafsi wajabatil kaffaratu fi malihi lọ́dọ̀ imam shafi'i imam shafi'i ní gbogbo ẹnikẹ́ni èyí tó bá mọ̀ọ́mọ̀ gbẹ̀mí ààrẹ àbí ó ṣèèsì gbẹ̀mí ààrẹ ni ọ̀ràn yẹn ni kí wọ́n yọ kàfàrà ẹ̀mí ẹ̀ ìtanràn nínú dúkìá tó bá fi sílẹ̀ wàyára báàbí fuqaha fi madhhab ahmed man yarahu shafi'i àwọn kan náà sì táwọn náà sọ tí imam shafi'i sọ yẹn min ujubil kafara fi qatlin nafs pé àníṣe ẹni tó bá parẹ́ yóò sanwó ìtanràn ẹ̀mí yẹn náà walakinnahum ṣùgbọ́n wọn tí wọn la yujibuna al-kafara illa fi mali man qatala nafsahu khata'a àwọn tí madhhab imam ahmad yẹn àwọn ò sọ mutlaqan gẹ́gẹ́ bí tàwọn ṣàfihíyà torí pé imam ṣàfihì òun sọ pé ó máa mọ́ ó ṣe èsì o yóò sàkàfàrà ṣùgbọ́n àwọn kan nínú àwọn tí wọ́n wà ní mọ́dábì imam ahmad bin hanbal àwọn sọ wípé ẹni tó bá mọ̀ọ́mọ̀ nìkan ni ló fi jẹ́ pé lọ́dọ̀ tí wọn la yujibuna al-kafara àwọn ò sọ pé wọn ò ṣe kàfàrà lọ́rọ̀ ẹ̀yàn illa wọ́n ní kò ní ṣe kàfàrà wal kafaratu uqubatun ta'abbudiyya wọ́n ní kàfàrà tẹ́rí yẹn uqubatun ta'abbudiyya ìdíyàjẹ́ èyí tó jẹ́ pé àfin sin lọ́n ni yaksudu minha maslahatul jani nafsahu ẹni tó dáná ó fẹ́ fi fọ ẹ̀mí ara ẹ̀ mọ́ فمن awjaba في مال muntahir ẹni tó àwọn tó wá sọ wípé ọ̀ràn yẹn ni ẹni tó parẹ́ wípé ó gbúdọ̀ ṣe kàfàrà nínú owó rẹ̀ fàkọ̀dé in tó wẹ́ fàyọ́ bẹ̀ ni pé láti fi ṣàfọ̀mọ́ ẹ̀mí rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹni tó bá ṣe ìsìpàyánsì Ọlọ́run kò ṣọ́ wa mẹ́ kí fámílì àwọn ẹni tó ṣèṣì kí wọ́n láwọn ṣàmójúkúrò tí wọ́n bá láwọn sàmójú kúrò ẹni yẹ tún gbúdọ̀ ṣe kàfàrà yóò gbàwẹ̀ yóò ṣe kíni yóò ṣe kàfàrà yóò gbàwẹ̀ ìdán àwọn ará alé ẹni yẹ wọ́n ti láwọn yọ̀ǹda èwo wá tún ni àwẹ̀ ní yóò gbà kàfàrà tí ó ṣe kò lè mọ́ kàfàrà nítorí pé kàfàrà yẹn tààbùdìyà ìyẹn fi ọlọ́run ló nìyẹn tó ti yọ báyìí so ìdí nìyẹn tá fi sọ pé ẹni tó parẹ́ ẹ̀ náà yóò ṣe kàfà bẹ́ẹ̀ tó ti wá kú wọ́n yọ owó òun tó ṣe déédéé ààwẹ̀ òun wọ́n yọ nínú nínú dúkìá ẹ̀ ìdí nìyẹn táwọn àfáà kan fìfà síbẹ̀ àwọn tí wọ́n ní yóò ṣe kàfàrà nínú owó rẹ̀ àníyàn tí wọ́n ní wípé torí wípé òkú bá tún ta àbùdíyà ìjẹníyà èyí tá fi ń sin lọ́ọ̀ ni يقصد منها مصلحة الجاني نفسه ẹni tí ó dára ó gbèrò eléyìí láti fi fọ ẹ̀mí ẹ̀má ni faman àwùjábà á fi máa lè mùtáhìr ẹni tó bá wá sọ pọ́nrán yẹn ni kí ẹni tó bá dárú ọ̀ràn báyìí tó para rẹ̀ kó ṣe kàfárọ̀ nínú owó rẹ̀ fàkọ́dírọ́ àárín náà yà náà yà táwọn wò òun ni wípé islahi nafsi

lápèjúwe ẹni tó kún lọ́wọ́ tó fi ríra rẹ̀ pa ṣẹ̀rẹ́ ó jẹun náà níyà lápèjúwe òun lọ bá ara wá pé òun fẹ́ gbà kọmọdá òun sáfẹ́ ara wá ó wà fi okùn sọ́rùn ọwá bá ń yàgọ́ ọmọ yàgọ́ ọmọ kú bá ń yàgọ́ àní ọba ń yẹ ọwọ́ bá yẹ sharikul muntahir nìyẹn nínú ṣẹ̀rí àkíṣẹ́ tó parẹ́ ẹnìkan wọ́n ó tún wògbé ṣékìsí pé ẹnìkan kan ràn lọ́wọ́ àbẹ́nìkan ló lọ bá mọ́bẹ̀ pé ọ̀bẹ̀ lè mú dáadáa ọba pọn ìdí tó fi jẹ́ pé ó gbọ́dọ̀ ṣọ́ra tá a bá ń lo ṣẹ̀rí àìmọye ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ó ti kó sínú páńpẹ́ yà ẹnìkan ní ọlọ́bùn ra ogun pẹ̀kútélé oníkìlọ́fẹ́ fi ṣe sálọ̀fún ràwá nínú ṣẹ̀ríà tán bá tí ń rojọ́ yọ́ kàn wọ́n náà wọ́tọ̀ lọ bá mú wá wọ́n ni ayyù akọba sharikul muntahir nínú tọ́rọ̀ mọ́ ni pé ẹni tó jẹ́ yálà

káwọn jọjọ da pọ́ìsì jẹ́ o lókè òun bá dájẹ́ jẹ́ ìkejì ọba dájẹ́ ìtìfáàkù ni ẹ ìkejì náà wọ́n jọjọ panupọ̀ torí pé ó ti gbà pé òun náà ó dájẹ́ òun náà ti kú lòun náà fi parẹ́ so ẹni yẹn náà lábẹ́ kéèsì nínú ṣẹ̀ríà kò lọ yóò fara gba ìbáwí náà awilẹ̀ aon abẹ́ni tó ran ẹni tó parẹ́ ìwọ ló ràn lọ́wọ́ ó lóun fẹ́ sẹ́yún wọ́n ló mú lọ hospital wọ́n bá sẹ́yún wọ́n bá bọ́sálì kìámà lóbi jẹ́ pé àwọn ọ̀ràn pọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń rọ́lù tí wọ́n sì mọ̀dájọ́ ọlọ́run ọba lérí ẹ̀ kọ́lọ́n kó sọ wá bó yóò da nǹkan jẹ kó tó di pé nǹkan yẹn wọ́n padà gbé lọ léwòsàn ó lálàáfíà àbó pokùnso ni kó tó di pé mi fẹ́ bọ́ àwọn èèyàn sáré wọ́n rescue ẹ̀ tó bá wáyé báyẹn ó ń kíbà tára rẹ̀ bá balẹ̀ tójú ẹ̀ bá balẹ̀ nínú ṣẹ̀ríà náà yóò jìyà ala muhawalatihi al-intihar lórí wípé ó attempt láti parẹ́ ẹ rí pé ó dọ́gba pẹ̀lú òfin tilẹ̀ ìjìyà ó wà fún wọ́n charge ẹ̀ court nínú sharia wà ó kìbà máa àwú ṣòrọ̀ká ohú fìlìjẹ̀rìmà ó nìkan kọ́ ní ó dáyà yẹn jẹ àwọn tó kún lọ́wọ́ náà lérí ìwà ẹ̀ṣẹ̀ ìwà tí ò dá tó wù ìwà ọ̀daràn tó wù yẹn wọ́n ó jọjọ pín ìyà yẹn jẹ ni wà ó kú bàtùlìjẹ̀mí ìyá àtàzìr ìbéèrè táwọn abéèrè lórí mọ́sálà yẹn ni wípé nígbàtà sọ wípé ẹni tí ó attempt láti commit suicide tí ó padà kú àní yóò jìyà àwọn tó kún lọ́wọ́ náà gbogbo wọn náà gbogbo òjòjò jìyà náà oníbèrè wa lè béèrè wípé ah, hudud ìdánpè ní hudud o náà ni ìjìyà tọ́lọ̀ mẹ́ṣẹ̀nù kùránì tánàbí náà sọ ó níye zina jíjalè eh, alkọ́dífù kíyàn parọ́ zina mẹ́lòmí múmutí abẹ́ẹ̀kọ́ ìdígúdálẹ̀ mọ̀hárọ́bà àwọn yẹn olóǹkà náà alkọtìlù tó pààyàn àwọn èyí tí Islam sọ ìjìyà fún ìjìyà fún ìjìyà fún ìyẹn náà pè ní hadu tàà lè rí direct ìtọ́lọ̀ ní ẹni tó bá ti ṣe nǹkan báyìí o ẹ ṣe nǹkan báyìí nǹkan báyìí fún ìyẹn náà ń pè ní hudud àbí kanihadu àwọn nǹkan míì wá ń bẹ tí ṣẹ̀ríà silent lórí ẹ̀ ṣùgbọ́n èyí tí ṣẹ̀ríà ò bá ti silent lérí ẹ̀yẹ tá a bá lọ ń lo mẹ́tọ̀dì míì fún nǹkan èèyàn ń ṣe lọ ìtumọ̀ ẹni pé èèyàn ń sọ pé ọlọ́run ọmọ ti ṣe ó lè jalè ẹ̀sọ̀ táyà sí lọ́rùn ẹ̀sùn náà ṣé hadu olè nìyẹn naam hada so ìdí ni tó fi jẹ́ pé ṣùgbọ́n àwọn kan bẹ tí ṣẹ̀ríà tó dákẹ́ lórí ẹ̀ lápòjúwe ẹni tí ó ń lọ ń yọjú wo obìnrin olóbìnrin tí wẹ̀léwẹ̀ ṣẹ̀ríà bá gbámú ọkọ ẹniyàn bá rí ní sí yọjú kọ̀ ọkọ ẹniyàn ń bọ̀ lẹ́yìn

awo kùránì látòkè délẹ̀ ẹni tó bá ṣe irú nǹkan yẹn kùránì fún ọ̀pá àwọn onú súnà látòkè délẹ̀ kò sí ibi tí súnà sọ wípé kí wọ́n pa ẹni yẹn ìdán ṣé wàá máa lọ lébẹ̀ ni kò ní lọ adájọ́ ni yóò wà ro ìjìyàwó láálé fún tó ṣe déédéé ẹ̀ṣẹ̀ yẹn tó dẹ̀ ṣe déédéé irú ẹni yẹn náà ẹni tó kàn sí lọ́jọ́ kan tán gbámú tí ẹ̀ ó yàtọ̀ sẹ́ni tó yẹ kó ti dìṣe sí ẹ̀ wọ́n ti mú kéèṣì ẹ̀wà bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin kò gbúdọ̀ lóbìnrin kan kó gbómi tó fẹ́ lọ léwẹ̀ yóò ti dáre inú lé lo làákàyè tiẹ̀ láti gbé kalẹ̀ yẹn nínú ṣẹ̀rí àwọn èpè yẹn ní hadu nàmù ta'azir kí ni mo ta'azir so ta'zir òun ládájọ́ ó ṣe fúru ẹni yẹn ta'zir wá lè jẹ́ kò sí tí ò lè jẹ́ ọlọ́run fún adájọ́ láàyè kó decide lórí yẹn adájọ́ lè sọ pé ẹ lọ tì mọ́lẹ̀ oṣù mẹ́fà kọ́bìnrin ẹjọ́ kí ni dẹ̀líl wèrè lọ́kọ̀ ní ẹ̀mí pípé má bèrè dẹ̀líl kankan ní tádájọ́ rí wípé ó ṣe déédéé ẹ̀ adájọ́ lè ní kún ó lọ fún ní ẹgbàá ṣùgbẹ́gbàá yẹn gbọ́dọ̀ ju mẹ́wàá lọ ẹ̀fún lẹ́gbàá mẹ́jọ adájọ́ lè ní ẹnikọ́ lọ san owó tara so ti wà báyìí ìyẹn náà kìí ṣe hádùn nìyẹn òun náà ń pè ní tazir nínú ṣẹ̀ríà wọ́n wá ń sọ níbi wípé wà òkú bàtùlì jẹ̀mí ìyàtà wa la máa fi jẹ ẹni tó attempt àti parẹ́ tẹ́mi ò padà bọ́ sẹ́mìpa ní yóò jìyà ẹni tó ràn lọ́wọ́ náà lérí pé ó fẹ́ parẹ́ tẹ́mi ò bọ́ tá a líkì ní kejì ó jìyà wọ́n wá níyà tí wọ́n jẹ alimọ́rì direct evidence fún yàyà ẹnu kọ́ran abadis adájọ́ ni yóò sọ wọ́n ní wà òkú bàtòlìjẹ̀mí yíyá àtàzìr so terminology yẹn mo fẹ́ ṣàlàyé so bó bá ń katira lọ ọkàn bọ́jà ọlọ́ra tíà ò ní ìmọ̀túmọ̀ tàzìrò ọkàn bọ́jà pé azara yóò azìrú tàzìrán ọlọ́wọ́ ní dictionary ọ̀tọ̀ nìtúmọ̀ tí wọ́n fún so register word ni lọ́ndà alkọ̀dọ́ lọ́ndà alkọ̀dọ́ walkọ̀dọ́ huwa judiciary nto ni se pẹ̀lú ọ̀rọ̀ ìdájọ́ nínú sharia islam àtàzír oníwọ́n máa ń pè wàtọ̀rí kọtù ṣẹ̀rí àti fi tàhàrí mìíyà ìdí nìyẹn tá fi ń ṣàlàyé fún wa ẹ má jẹ́ káwa mùsùlùmí ká jẹ́ kí ìmọ̀ tó pọ̀ kó sọnù máa wà lọ́wọ́ ẹni tí ò bá nímọ̀ ẹ̀kọ́ Islam nǹkan tó pọ̀ ló sọnù máa lọ́wọ́ kódà kéèyàn fẹ́ ṣe lọ èmi máa ń sọ gbogbo òbí ìwọ tó bá láníyàn pọ̀ fẹ́ kọ́ ọmọ rẹ̀ lórí ìdí lọ jẹ́ mọ lọ ṣẹ̀ríà dáadáa kọ́ mọ fíkìú dáadáa kọ́ mọ ó ràn lọ́wọ́ gan-an torí pé àwọn principle jurisprudence ó ti wà lọ́pọlọ ẹ̀ tẹ́lẹ̀ bọ́ọ̀lù law school yọ́kàn máa fi ń ṣeré mẹ́rin torí pé kẹ́ẹ̀ tó sàn kankan ìpìlẹ̀ ìmọ̀ ìpìlẹ̀ ìmọ̀ láyé o ní tán máa ń pè ní previous knowledge previous knowledge ó gbọ́dọ̀ wà tí previous knowledge bá ti wà ní máa jẹ́ kí mò ó tètè yéèyàn lápèjúwe wọ́n gbé golden mall kalẹ̀ abẹ́ẹ̀kọ́ ọmọ kan bá rí gààrí gààrí rẹ̀ máa mú gààrí sẹ́yìn pé yàrá ọmọ sọ pé mọ́ tí ìyàn owó láàrin gbogbo èèyàn sí gààrí lélé nìkan máa mú ọmọ yẹn àbí wọ́n gbé no ó ti ní previous knowledge in tó jọ nǹkan yẹn tó wà ń brain yẹn previous knowledge ti wà tẹ́ ẹ bá sọ pé kì í ṣe polo indomie ni kò tún gbàgbé mọ́ because previous knowledge yẹn o ní òfin mọ̀ yàtọ̀ láàrin méjèèjì but kó tiẹ̀ ti kọ́kọ́ ní previous knowledge yẹn láti identify ẹ̀kan sára sọmọ yẹn ṣùgbọ́n kì ní yóò yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu ọmọ tó rí kí lórúkọ ẹ̀ jẹ́ tó rí gódìmọ̀ tó ní gàárì fún identification ọmọ yẹn try tó fi lè mọ̀ pé gàrí ní rí báyìí àbẹ́ni tó rí àwọn nǹkan tí wọ́n máa dín bí ṣe sí nǹkan tó ní ah ẹ̀pá fúfú ah, rẹ̀ àbí àákán ẹ̀kọ́ rárá oko in tó rí ló fi sọ̀rọ̀ kò tí rí yẹn rí ṣùgbọ́n tó bá jọ nǹkan náà lè yẹn máa fi wéra wọn ó try ìyẹn náà ń pè ní previous knowledge èyàn wá ń ka Kùránì ẹ̀bí ń ka hadith àbáyínà nawawiya anábì sọ fún ẹgbẹ́ tó bá di ogójì ọjọ́ ọmọ kọ̀kọ́ wà látọ̀ tó bá di kìíní kan yóò di ẹ̀jẹ̀ kíkí tó that's previous knowledge ọmọ yẹn wá lọ ń kọ́ nípa embryology tíjà kọ́kọ́ wọlé tí a pé i'm very sorry tí mo fẹ́ kọ yín ọ̀pọ̀lọpọ̀ yín ó lè mọ́ iye yín ẹ lè mọ́ ti gbọ́rí ọmọ mùsùlùmí ọkàn fọwọ́ lẹ́ràn kí lọ́sàn mo ti gbọ́rí mo ti ní previous knowledge nípa nǹkan tó fẹ́ mọ̀ sọ yóò tètè yé òun ju ẹlòmíì lọ kò wá sí agbègbè ìmọ̀ kan téèyàn bá nímọ̀ nípa Islam dáadáa ẹ̀kọ́ Islam èyí ò ti ní previous knowledge ibi tí mo lọ gan gbà tí mo fẹ́ kọ́ English language ẹnìkan wá ń sọ fún ẹni á sọ pé ah àfa ibi tó le jù ń bẹ̀ òun gan tó ń fẹ́ kọ́ mi yìí agbára kìíní yẹn náà ò òun dáadáa ó lóun ní phonology o olóhùn ló lè jù ó olóhùn gan lóhùn fẹ́ ṣàlàyé fún mi kò yé òun ó ní irú kí n wo th nísìn ó ló ti ní bá sí máa ń pè é olóhùn gan ò lè pè dáadáa o mo ní ẹ tra ẹ o bó ti wá pè wọn náà sáà nìyẹn <laughs> mo ní sáà nìyẹn mo ní sáà kò sí wọlé ẹ má wọlé ẹ tó sọ mi previous knowledge ti wà téèyàn fi lè máa ó ti ma tha ó ma tha kéwù yẹn ti jẹ́ kọ́ ọmọ bó ṣe lè yí ahán tó fi lè pe nǹkan yẹn ẹ̀yẹ́ máa wo bẹ́ẹ̀ lómi bá ń sọ òyìnbó ẹ jẹ́ kó ń kéwọ́ sọ òyìnbó gbogbo àwọn phonology yẹn pátá lòun ni ó kíyèsí torí pé ti ní previous knowledge lára tẹ́lẹ̀ ni ó fi máa kíyèsí àwọn nǹkan yẹn so ìdí yẹn tó fi jẹ́ pé òbí tó deprive ọmọ ẹ̀ nípa ìmọ̀ kéwú ìmọ̀ ẹ̀kọ́ Islam nǹkan tó pọ̀ ló sọ̀nà ọmọ ẹ lọ́wọ́ èyíkéyìí inú field tọmọ yẹn bá fẹ́ yà sí bẹ́ẹ̀ bá ń ka fíkìú ẹ̀ tí ní rí jìnà tẹ́ẹ̀tì máa ma tààlẹ́ntà ń pè ní alimukallaf ẹni tàà la ẹ̀sìn bọ̀ lọ́rùn kó jẹ́ mùsùlùmí kó jẹ́ ẹni tó ti bàlágà kí la fi mọ̀ pé èèyàn bàlágà tó bá jọkùnrin tó bá jóbìnrin ní sílẹ̀ yóò ti kọ́ nínú fíkìú ṣe pé nǹkan yẹn òun náà padà ń pè ní sex education nísìn ẹ ti kọ́ nínú fíkì ẹ ti kọ́ ó ti yọ janaba òkú awẹ̀kú gbogbo oríṣiríṣi àwọn nǹkan yẹn èèyàn ti kọ́ nínú fíkì so ìdí yẹn tó fi jẹ́ pé tí wọ́n bá ń sọ fún wa pé kì í ṣe mọ̀ ẹjá wọ́n sọ fún wa pé ìmọ̀ ni bí àwọn tí wọ́n ṣe mùsùlùmí tó bá nírú opportunity yẹn kì ṣe ibi tó wà lẹ́yìn ni wọ́n ó ti develop ẹ̀ débi wípé so ìdí yẹn tó yẹ pé ọmọ kan tí wọ́n lọ ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn téèyàn wá ń sọ pé ọkàn waste time rẹ̀ ọ̀nà wo ló fi ń waste time rẹ̀ àwọn tó ti wà lára ẹ̀ previous knowledge ni fún ibikíbi tó bá fẹ́ yà sí ẹ wo ń dá ń sọ níbi alkọ́dọ̀ pé ẹ̀ bá ń sọ̀rọ̀ gbà mí ẹlòmí ọmọ rògbò ẹjọ́ ṣe lọ́ọ̀ lẹ́sẹ̀ ni lọ́ọ̀ bò rí ṣe lọ́ọ̀ ṣùgbọ́n pàápín tó fẹ́ sọ yẹn ti kọ nínú alkọ́dọ̀ àti kọ nínú fíkì àti kọ nínú usulul fíkì nínú usulul fíkì báwọn èèyàn bá rojọ́ kalẹ̀ bóòlù èèyàn ṣe máa ń mọ ta ló sòótọ́ ta ló parọ́ ta ní ọ̀kọ̀kọ́ rojọ́ ta lè yóò béèrè ta lè yóò sọ pé kó mẹ́lẹ̀rìí wá gbogbo èèyàn wà nù fíkì so gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ó dídí ìmọ̀ ni ṣùgbọ́n wọ́n jẹ́ ká máa rí gẹ́gẹ́ bí ìranù tó látara àdí eléyìí ẹ ká pàtàkì mẹ̀sìn wa gbogbo omi tẹ́yìn ó sí ìmọ̀ islam ti fún yàn ní previous knowledge téyàn ó build gbogbo bí téyàn bá fẹ́ lọ téyàn ó ṣe kí ni ó téyàn ó build ẹ̀lẹ́ lórí ẹ̀wọ̀n tá ń ṣàlàyé sí àwọn tó bá lọ sí law school àtọ́bẹ́jẹ́ barista bá a ṣe ń sọ ìyọ́mọ̀ mìírí yọ́mọ̀ yìí báwọn ṣe kọ́ náà nìyẹn ọ̀rọ̀ káwọn ọmọ kan tó a lọ lecture kan bì kan ẹnìkan wá sáà ń béèrè àwọn à ń béèrè àwọn dáwọn barista kan sí wà ń bẹ̀ náà tó jù ó mìírí ó ní fat ó ní ọlọ́run sí nǹkan fáwọn mùsùlùmí púpọ̀ wọ́n bí mo ṣe ń dáwọn ẹ̀yẹ barista lòun òun ò lè dáwọn ẹ̀ lórí báyìí àfi kóhun ṣe ń library <laughs> section a <laughs> <laughs> so a ń sọ̀rọ̀ òfin barista so wọ́n ma jẹ́rìí sí ọ̀rọ̀ tá ẹni ń pé ah òun ò lè mọ òun lọ lọ skul ṣe gbẹ ṣùgbọ́n tọ̀rọ̀ bá délẹ̀ kéèsì àwọn ṣẹ̀ṣẹ̀ wọ ọ́fíìsì táwọn ó jókòó táwọn ọmọ ẹgbẹ́ gbogbo ìwé pé kìnnìkan kìnnìkan ń kìnnìkan pé ní torí sọ lọ́dọ̀ àwọn malikiya ìtẹ́sọ̀lélé ọ̀dọ̀ àwọn ṣàfihíyà ìtẹ́sọ̀lélé kí ni ìdí tán fi sọ ilé táwọn ilé fi sọ yìí yóò bẹ̀rẹ̀ sí ni máa sàlàyé gbọ́ àwọn kan yóò máa sọ àwọn kan lórí nǹkan ṣe rí Islam ìmọ̀ Islam ó kẹnu púpọ̀ ó kẹnu púpọ̀ lílé ìfáàdá láti tún jẹ́rìí sí àwọn àǹfààní kúntù ajma ba'da al-masail mo ń ṣe àkójọ àwọn masail kan ó sì bẹ́ẹ̀ lé 50 báyìí àwọn kéṣìsì tí ó jọra wọn tí ìdájọ́ wọn ó dẹ̀ yàtọ̀ tó pé difference kékeré báyìí in fact èèyàn gbogbo èèyàn ò lè get bẹ́ẹ̀ èèyàn wò gan èèyàn ó sọ pé the same thing èèyàn ó sọ pé kàkánà ni ṣùgbọ́n àyàfi ẹni tó bá nímọ̀ jinlẹ̀ dáadáa o ní o lè differentiate láàrin méjèèjì pé wọ́n kà jọra wọn ni ìdájọ́ rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ń ṣe àwọn iṣẹ́ lérí ẹ̀ mo ti gádà more than 50 nínú àwọn masáyé tó yẹ pé ìdájọ́ the same ìdájọ́ náà bet yóò yàtọ̀ síra wọn in tó fún ayàtọ̀ sí àwọn èèyàn máa ó máa yóò wẹ́ gan ìyẹn ó dídí ìmọ̀ kan ní nínú ìmọ̀ Islam ilmul furuq òní anadọ́hìrù wal ashbah gbogbo àwọn nǹkan yẹn àwọn nǹkan táwọn èèyàn lọ ń kọ́ law school náà ni àbí tó so ẹnìkan wà ní lọ law school jẹ́mọ́ kó kọ́ àwọn nǹkan soro a awọn tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ wọn ò ní àwọn abẹ́kọ̀ọ́ ẹlòmí èsì lẹ́nẹ̀tì lọ́dọ̀ lọ́yà bọ́ọ̀kọ̀ nǹkan wọn à kìí ṣe bó ṣe yẹ kó kọ́ ni ẹ̀kọ́ máa òfìsí bẹ̀yẹ kíní ìdáwọn kọ́ nìyẹn ṣùgbọ́n ẹni tó wá kọ́ Islam à ní fún recognition so ní tó tẹ́ka àwọn máa sọ eléyìí last week pé ọkùnrin nínú ṣẹ̀rẹ́ Islam ṣé a lè sọ pé wọ́n rèpù ọkùnrin nínú ṣẹ̀ríà sàálẹ̀ ni wọ́n rèpù wọ́n jẹ obìnrin ń pa láti bá aláṣepọ̀ èyí tó pọ̀ nínú àwọn orthodox scholars àwọn of the opinion pé obìnrin a lè gbà pé wọ́n rèpù obìnrin nínú ó lè ṣẹlẹ̀ kan fipá bóbìnrin láṣepọ̀ obìnrin yóò dẹ̀ lẹ́ṣẹ̀ torí pé wọ́n tú láṣẹ but wọ́n nínú ọkùnrin ò lè wá sí kọ́ọ̀tù ṣẹ̀rí àkónárì pẹ̀ ṣẹ̀rí islam múnà rárá wọn ò lè rí ipò ọkùnrin ẹ̀rí páwọn nǹkan yẹn ó jọra wọn wọ́n ní yes fẹ́nìkan wọ́n ní no fẹ́nìkejì ṣùgbọ́n tí yóò bá mọ príncipù tí wọ́n gbé ẹjọ́ yẹn lé lórí èyàn mọ̀ rò pé ah, wọ́n mìn tàbí sọ bẹ́ẹ̀ wọ́n wá gí ọ̀rọ̀ yẹn modern scholars nísìn àwọn ágíò pé no wọ́n lè rape ọkùnrin nígbẹ̀tọ̀rí pé níbi táyé dé ìsìn wọ́n lè drug ọkùnrin tán bá fún ní kíní kó mọ̀ tí ń ṣe má tí ò ma tí ń ṣe má tí ó sì ma bá obìnrin aláṣepọ̀ nígbà ojú ẹ̀ bá wálẹ̀ ní ó tó ma abẹ́ẹ̀kọ́ but argument wọ́n yẹ tí wọ́n mú wáyẹ èmi bí ẹnìkan àwọn tó sì tí àwọn tó sáájú nínú mọ̀ náà ara àwọn tán fọ́ọ̀tì nǹkan yẹn reason tàbí fọ́ọ̀tì ẹ̀ ni wípé nǹkan kan bẹ wọ́n pè ní mọ̀wání uteklif nínú sharia mọ̀wání uteklif o ní pé lápèjúwe nísìn ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tí kò mọ̀ nǹkan tí ń ṣe mọ́ ẹni tí wọ́n jẹ́ ń pa mọ́ tó ń ṣe ṣùgbọ́n a gba ìmọ̀ willingness pé mo fẹ́ ṣe nǹkan wọ́n fi nǹkan kan stop ẹ̀ ni ó mọ́ tí ń ṣe abẹ́ẹ̀kọ́ lápòjúwe nísìn ẹnìkan wọ́n fẹ́ wọ́n fẹ́ ní kó mutí wọ́n di ọwọ́ ẹ̀ sẹ́yìn wọ́n la ẹnu ẹ̀ wọ́n da ọtí sí nínú ẹ̀mí ẹ̀ kò wíìlì àti mutí kò fẹ́ abẹ́ẹ̀kọ́ ó ní kìíní yẹn but nǹkan kan ni ló stop nǹkan kí jẹ́ pé kò exist willingness yẹn wà pé òun fẹ́ mutí ṣùgbọ́n nǹkan kan agbára kan ló ju nǹkan yẹn lọ tó fi stop ẹ̀ tí ò fi but nínú ẹ̀mí ẹ̀ yóò mọ̀ mọ̀ mi fẹ́ ṣe nǹkan yóò abẹ́ẹ̀kọ́ ẹni tí orí ẹ̀ ti dàrú wèrè kí ni willingness ti wèrè ní so kini ni yẹn àwọn àdá wàlfàk nínú àwọn kàdí mọ̀ ń ṣe ìyàtọ̀ wà ó súnmọ́ra abẹ̀ tí ìyàtọ̀ wà ń bẹ̀ ló fi jẹ́ pé tó bá gbàgbé ó kírun ó dánù padà ẹni tó bá ya wèrè sáà ní kó dá ogun orun ya padà ẹni tí wọ́n lọ drug tí wọ́n fún ní nǹkan mú tó fi rape dájọ́ tí ẹ ti kúrò níbi ọ̀rọ̀ pé wọ́n fọ́ọ̀sẹ̀ bí wọ́n fọ́ọ̀sẹ̀ gan yóò ló fẹ́ ṣe torí pé mẹ́mórì ọpọlọ rẹ̀ ti kúrò yányán a lè compare rẹ̀ pẹ̀lú ẹni tó mọ ti ń ṣe téèyàn bá wà nípò ẹni tó mọ ti ń ṣe lọ́kùnrin o lè sọ wípé wọ́n fọ̀ṣẹ́ láti rape o ní lè nǹkan ọmọkùnrin rẹ̀ gan nídìí torí pé o fẹ́ ṣe nǹkan yẹn ẹ̀wú sì ń bọ̀ wọ́n nà bá sí létí nínú tó lójo nǹkan ọkùnrin ọkùnrin olójo pọ̀ yóò sàwọlé ni mo ní ọya máa ṣe yóò ní kọ̀ jáde ẹ̀sà àánú òní <laughs> yóò ní kọ̀ jáde máa ní ṣùgbọ́n obìnrin bọ́lọ̀ ń ṣe dá obìnrin wọ́n lè fọ́ọ̀sì ẹwù ṣẹ̀ríà bí ṣẹ̀ríà ṣe pín kìíní yẹ so àwọn atájẹ́ modern scholars nísìn wọ́n fọ́ọ̀tì orthodox scholars bẹ̀rẹ̀ nínú nìran ṣẹ̀rá àwọn orthodox scholars wọ́n máa ń ronú jinlẹ̀ gan ju àwa tó ṣe wípé ìmọ̀ tiwa ti kúrú lásìkò táwa ìrònú jinlẹ̀ wa ó kéré báwọn orthodox scholars ṣe máa ń ronú ìrònú wọn yẹn máa ń jindò agbúdọ̀ mọ build ká iṣẹ́ wa lórí ibi tán dé ni agbúdọ̀ fi iṣẹ́ wa nullify iṣẹ́ tó wọ́n ti ṣe a mọ̀ fall sínú tẹ́wọ́ bá wọlé níbi ẹ̀kàn rí pẹ̀lú ẹ̀tún sí níwájú so ìdí ni tó fi jẹ́ wípé ìmọ̀ Islam ó mọ̀ ń sharpen brain yóò sì mọ̀ fún wa ní previous knowledge lérí gbogbo aspect ibi tí yàn bá fẹ́ rìn sí ẹ̀yẹ́jáwo al-irth mirath ogún pínpín nínú ṣẹ̀dá Islam àfáwà Umar bin Khattab radiyallahu anhu orí mímbàrí ló wà wọ́n ń pè mas'ala kan wọ́n ń pè ní mas'alatul garawain aw mas'alatu umarayatain wọ́n bèèrè ọ̀rọ̀ yẹn dojú orí mímbàrí ní Umar wà tàbí béèrè ìdájọ́ gbogbo láti pínpín ó sì ń sọ náà lórí mímbàrí bí pín rẹ̀ bẹ́ẹ̀ pín rẹ̀ bẹ́ẹ̀ náà fífẹ̀ kan lébẹ̀lì mas'ala yẹn ní mas'ala umaruyatayn Umar ló solve problem here. It's about mathematics calculation ìyẹn máa gẹ́gẹ́ yóò dàbí previous knowledge fọ́mọ tó fẹ́ ṣe mathematics tó ṣe statistics tó ṣe gbogbo àwọn nǹkan yẹn ìdí ni tó fi jẹ́ wípé pàápín gbogbo ìmọ̀ ọlọ́run kó sínú ìmọ̀ Islam walakin akthara an-nas la ya'lam gbogbo bí tí bá fẹ́ yà sí kó sáfi ṣe foundation tó bá ti fi ṣe foundation ó máa serve gẹ́gẹ́ bí previous knowledge so a ṣàlàyé fún wa wípé ẹni tó attempt suicide tí ò padà wá kú bóyá wọ́n tọ́jú ẹni wọ́n gbé dé hospital ó padà gbádùn àní nínú òfin tayé lọ́yà alájókòó ìjọba lẹ́tọ̀ọ́ àti sú ẹ̀ bó fẹ́ para rẹ̀ wọn ní sọ para rẹ̀ ni ìgbà tí ò ti kú yẹn tó attempt tí ò kú yẹn tó sì mọ̀ọ́mọ̀ ìjọba lẹ́tọ̀ ìjọba nínú òfin ìjọba máa sú ẹ̀ pé kọ́ wá sọ kí lórí tó fi fẹ́ pa ẹ̀mí tó ti pọ́ lọ́n lónìí ìwọ́kọ́ lónìí kọ́ wá ní èwo lóde lọ́kàn ìjọba ń bẹ̀ ṣe bí mo lára mi là nínú òfin àmọ́ ẹni tó bá ti parẹ́ tó padà wá kú ní kéèsì láàbí sọ fún wa wípé almautu yẹ́skótólè okóbà ikú kò sí yà ń bẹ̀ mọ́ ẹni tó sèsì náà ẹ̀bá abdé ẹ̀fẹ́ nà lẹ́gbà ń gbàtẹ́ ìfìdílé wọn ló ti kú ìjìyà tí wọ́n wá ṣe yìí ẹni tó bá tún wá kún ẹni tó kọ̀mítì suicide lọ́wọ́ òun lọ́ bá ara poison yẹn òun ló gbé fún pétọ̀ sọmọ kí mo jíjẹ wà ní wọn wípé ọmọ parẹ́ o tọ̀ ń gbà ìwọ lọ́lọ́ fẹ́ para rẹ ọwọ́ ara fún gbàtẹ́ni yẹ kú tán tán rojọ́ lọ wọ́n lágbájá kan ló bá ìwọ náà ò lè lọ nínú ṣẹ̀ríà ò lè ọ̀ọ́kẹ́ jọjọ ní ìtìfà tó bá dáago méjì àjọjọ fẹ́ para wa àjọjọ fẹ́ mú pọ́ìsì o ìwọ wa mú tiẹ̀ <laughs> ó mú tí wọ́n bá Islam so ìdí ìyẹn tó fi jẹ́ pé ìgbà tí gọ́ọ̀nà Sàbàrà ti introduce ṣẹ̀ríà oríṣiríṣi jákújákulẹ̀ lómi sọ ṣẹ̀ríà wo ṣẹ̀ríà wo kí ni wọ́n mọ̀ kí ló so kẹrò pé lérèfè báyẹn ni bọ́ọ̀ta kọ wa máa analysis ẹ kó ní kan wá analysis èyí fi wá ẹni tó wá lẹ́kọ̀ọ́ nípa tòfin ayé òun náà ah, wà ń bẹ̀ o mú ìpìlẹ̀ gbogbo ìtawà so kò yẹ kó ṣe pé ẹni tí èsè mùsùlùmí ni ó ṣẹ̀ṣẹ̀ àmọ́ sọ yẹn fọ́mọ mùsùlùmí tó jẹ́ barista tó jẹ́ lọ́yà láàbí sọ pé gbogbo ẹni tó bá nírọ́gbà kó ń fẹ́ ṣe lọ ó gbúdọ̀ mọ̀ ṣẹ̀ríà dáadáa yóò lè kọ̀mpíà yóò sì lè àkọ́kọ́ ní gbúdọ̀ kọ́bà kí ṣẹ̀ríà lọ́gá tábà wá ń sọ ìmí òun ọkàn mọ́ rẹ̀ nígbà mo mọ bídẹ́ ti fààyẹ yọ ní masala masulẹ̀ wal jinahiyya nínú ṣẹ̀ríà náà ti fààyọ kéèsì kan ṣẹlẹ̀ lẹ́nu dọ́mẹ́ta yìí nípa pírẹsidẹ́ǹtì wọ́n ṣèṣe ọ̀kan nínú àwọn kan wọ́n sá wọ́n president presidency gbégbésẹ̀ kan mo fẹ́ ṣe ìsìtìdọ́rọ̀ ọ̀rọ̀ yẹn ìgbé ìṣe mi mi ọ̀rọ̀ tí ń sìn náà mi ò gbọ́ mi ò gbọ́ ẹ̀hẹ́n ẹni tó jẹ́ chief justice wá kí lórúkọ rẹ̀ ṣẹ́rí kéèsì tó ṣẹlẹ̀ yẹn oríṣiríṣi nǹkan làwọn yẹn sọ lórí social media ẹni tó bá wá lọ ka right sí professor abdulrozak alaro professor of islamic law is now a professor ẹni tó bá wá gbogbo àwọn èèyàn ti ń sọ̀rọ̀ nkàlùkù ń sọ̀rọ̀ professor alaro wọ́n wá lọ kọ right up kan wọ́n wá sanalysis ọ̀rọ̀ yẹn ní islamic sharia point of view náà wà fi sàlẹ̀ everybody dákẹ́ ẹnu wọn wọ́n wá kọ̀mpíà nínú òfin ti yín gan in tó ṣe yẹn kò tí ì sí láìfin bẹ́ẹ̀ à ń ṣe pọfẹ́sọ̀ in tó jẹ́ rọrùn fún pọfẹ́sọ̀ aláró ni wípé <laughs> ìpìlẹ̀ tó yanjú ti ń bẹ tó yanjú tí èsì kékeré sọ̀kọ́lọ̀ ń jẹ́ kí irun wọn bí láwùjọ mùsùlùmí àwọn tá nídìí nìyẹn ju kéèyàn kàn jókòó sínú yàrá kó fìdí fọ́gbá kọmọ ẹkùn sàtífíkèètì iná fún gbogbo àwọn èèyàn àríra ah, lánàá iná ni ti <laughs> iná iná ni iná ẹ̀wọ̀ náà ẹjẹ́ kájẹ́ ká yóò rí beauty tó wà ní Islam nípa ti mọ́ Islam ló promote knowledge and intellectualism Islam ni ó yẹ kó jẹ́ musulumi kó wá fọ́nú kalẹ̀ talent ọlọ́run fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kó wá mùsùlùmí gbúdọ̀ jẹ́ ni yata'allamuna li dhatil ilm mùsùlùmí ló ń promote knowledge mùsùlùmí ní ronú ọ̀la tó bá jẹ́ mùsùlùmí tó onímọ̀ tó ń ṣiṣẹ́ lórí generation rẹ̀ yìí failure ni o gbúdọ̀ ṣiṣẹ́ lórí generation tí ń bọ̀ kó máa ronú lórí tó fẹ́ jẹ ó fẹ́ kọ́lé ó you are not a scholar next generation problem tí ó ṣẹlẹ̀ ní generation tí ń bọ̀ tó ṣe wípé in tó fi kalẹ̀ yẹn ni ó fi sọ́fù problem yẹn tí ó ti dé àwọn nǹkan tí Islam sọ yẹn ló jẹ́ pàwọn àfáà tó ṣáájú bẹ́ẹ̀ bá rí wọn ẹlòmíì gẹ́gẹ́ rẹ̀ pé wèrè always busy wọn máa ṣe research wọn máa kankan nítorí àǹfààní ayé gbogbo yẹn so látara àdí eléyìí tá a bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ torí pé ọ̀rọ̀ yẹn ń gbà mí tẹ báwo ẹlẹ́nu ká ewó ló ń ṣe òun lọ lé kéw ṣé kí ọlọ́kan náà gbèsè ayé màá wẹ ní sọ̀rọ̀ pé ìwọ gan kí ló mà ìwọ tó ń sọ̀rọ̀ kí ló mà tó fi ṣe ìtẹ̀yìn bá mọ̀ lèyìn ọ̀sọ̀ pé mọ̀ wáyé tó fi pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ kí wọ́n ló listen kó máa gbọ́ so ìdíyàn tó jẹ́ gbogbo ẹni tí ń lọ lé kí ó náà nígbà ó ti ka lèdè ìnàtí kí náà bíá ó ti wá sọ́ra rẹ̀ dàfá gbà wọ́n ti fi ọ́ sí mufasiri gbogbo olú yìí ó wá kẹ̀síwájú mọ́ ó kàrá ka àpẹlẹbẹ kan dùrúsọ àwàlíyà gbogbo everything ó ti rò pé ó parí síbẹ̀ wọ́n ti wá ń gbọ̀n àwọn ṣèkọ̀ ṣèkọ̀ wọ́n ti gbọ̀n ṣèkọ̀ wọ́n náà wá jókòó ó ti gbà kó ti dàfá gbà wọ́n gbọ̀n sódò ọlọ́mọ ẹ̀ ń pawó wálé ẹnagbẹ́tọ̀ ah, àwọn tí ń jẹun kéw láà in tó ń bẹ nínú ìmọ̀ ẹ̀sìn ó kẹnu jù báyẹn lọ ẹ ká fi ṣe foundation ìpìlẹ̀ fáwọn ọmọ wa gbogbo bí tábà wá fẹ́ yà sí pátá ìmọ̀ ẹ̀sìn yẹn ni ó máa jẹ́ previous knowledge ni mo fi sọ fún alẹ́ kan wípé ọmọ oko tí wọ́n gbé ń dómì síwájú ẹ̀ tó sọ wípé àkíní ah, ibi ààrẹ yìí ẹ má pè lọ́mọ oko ẹ appreciate identification bó ti ẹ̀lẹ́ identify nǹkan tó jọra wọn dẹ̀lílù ni pé tó fi gbà pé ó rí bí aràn ó ti ní previous knowledge nípa tó bá rí báyẹn kò tẹ́ sọ wípé ó rí bí àkàrà jẹ́mà nǹkan díẹ̀ lẹ́kàn ní ìdítẹ́ hajj mọ́ ìmọ̀ ọmọ yẹn ẹkà sọ fún pé kìí sí aràn o indomie ni wọ́n ń pè just kékeré lẹ́kàn hajj mọ́ ìmọ̀ yẹn ẹ níṣẹ̀ṣẹ̀ máa dààmú lórí identification ma ó ti mọ kí bí ṣe máa ń rí ẹ sọ pé èyí tí wọ́n ń pè é òní o ọmọ tó rí kí lórúkọ rẹ̀ godimọ̀ tó sọ pé ah ẹ mi gàrí ẹ má pè lọ́mọ oko orúkọ nìkan lókù tó tẹ́ẹ̀bà hajj previous knowledge ẹ̀yẹn ó ti mọ̀ bí kí ni o bí previous knowledge ó ṣe pàtàkì previous knowledge ní èdè Yorùbá tá à ń sọ jẹ́ fún English tá a fẹ́ gbọ́ njẹ́ èyí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nìyẹn ẹlòmíì ò gbọ́ Yorùbá mọ́ o lè gbọ́ ìbò dáadáa àfi kó modern tongue rẹ kó yí ọ dáadáa kó máa ìgbà yẹn lóòótọ́ lè control language yẹn torí pé o ti mọ tí wọ́n ń pè nǹkan yẹn nínú èdè tiẹ̀ tí Yorùbá bá lo àfiwé tíjà tó fẹ́ kọmọ ní yorùbá ó english ó yẹ kó gbọ́ yorùbá tó bá sọ pé símìlì símìlì símìlì tó mọ̀ báyìí tè gẹ́ẹ̀tì ẹ̀ pé hmm, èpo ẹ̀pà ọjọ́ bó ṣe ẹ̀ lérí irú ẹ̀ náà ní ìta fẹ́ kọ́ yóò yọmọ yẹn torí pé previous knowledge ti wà nìyẹn ó wà build lérí ẹ̀ ìmọ̀ islam ó fún wa ní ìpìlẹ̀ ìdánpè nímọ̀ wàtọ̀rí kọtù ṣẹ̀ríà àwa ṣàlàyé fún wa wípé ìtànpẹ̀ ní haddu òun làwọn punishment ìbáwí tí islam mention tí quran sọ ẹni tó bá jalè ẹ̀gẹ̀ lọ́wọ́ ẹni tó ṣe sìnà ẹ̀ṣẹ̀ báyìí àwọn ẹ̀nà ń pè ní haddu ṣùgbọ́n àwọn èyí tí àrínú quran tààrínú hadis tí ṣẹ̀ríà fún adájọ́ nígbà láàyè láti ro ìjìyà tó bá nǹkan yẹn mu òun ni wọ́n ń pè ní kí ni o ta'azir òun ń pè yẹn ẹnìkan lọ ó lọ sápamọ́ lálẹ́ táwọn obìnrin bá jí ń kọjá yóò dìmọ̀ yóò kìí sí wọn yóò tún sálọ wọ́n wá sọ wọ́n bá gbà mú wọ́n gbèdélé ẹjọ́ àwọn èèyàn ní ẹ̀dákun ó sì náà adájọ́ òzọ̀ pé la ẹ̀rí níbi tó ti bá kankan sọ̀nà wọn rárá ń dìmọ̀ wọn fọwọ́ tẹ̀ wọn láyà fún ọ̀tọ̀ sẹ́rí gbogbo tó ṣe òun ààrí direct ẹ̀rí tó sọ ìjìyà tí ó jẹ̀nà kùránì àtàdís ṣùgbọ́n adájọ́ kódà adájọ́ lè decide pé ẹ̀lọ padàn wala taqtulu an-nafsa allati harrama Allah illa ṣẹ̀rẹ̀ àṣọ wọ́n pa náà adájọ́ lè ní ẹ̀lọ pa òun lọ mọ rísìn tóbi lọ pa torí pé bí wọn bá náà torí pé ọkọ obìnrin kan tó ṣerú nǹkan yẹn ọkọ yẹn sáà ń lérí pé adájọ́ ti mọ̀ wípé ó súnmọ́ tán bá ní ó máa lọlé ọkùnrin ó padà lọ panà tó bá dẹ̀ pa fámìlì tiẹ̀ náà tún lè dìde tó gun ó padà ṣẹlẹ̀ adájọ́ lè sọ pé ẹ sọ sẹ́wọ̀n gbére àbí ẹ lọ pa òfin tó sọ náà ó ti bófin ọlọ́run náà ó ti wọlé nu ṣẹ̀ríà wọn ni limada kutila aliyukutalu hadan wọn ni la balta azira nu ṣẹ̀ríà kò sí tí ó ṣẹlẹ̀ wọ́n lọ pa kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ lọ gbogbo àwọn provisions gbogbo ẹ ti wà nínú ṣẹ̀ríà èèyàn wà lè kọ gbogbo ẹ̀ nínú mọ́sáàsì lábẹ́ ẹ̀gì téèyàn ọkọ̀ bẹ́ẹ̀ bá sì tọwọ́ bọ́ tẹ́lẹ̀mí lọ ṣe ń lọ skul náà ọbẹ̀ mẹ́jú bùn kan náà lọ tọ́sùn òbítíbitì owó tí èsẹ kékeré tẹ́lẹ̀mí ó tún fẹ́lì tí ó tún sáwó mi ṣùgbọ́n tó bá ti ní previous knowledge nínú ti ṣẹ̀rí àwọn yọ́ọ̀kà fi ṣeré ni yóò mọ̀ ní ah, ṣẹ̀ríà náà ti sọ àti kọ́ nínú tíra báyìí wọ́n ti sọ gbọ́ àwọn kan yẹn وطريقة الشريعة في تحريمها الانتحار والعقاب على الاشتراك والشروع فيه تتفق مع ما يأخذ به الكثير من القوانين الوضعية الحديثة كالقانون الإنجليزي والسوداني وإيطالي وغيرهم أفاني ìlànà tí ṣẹ̀rẹ́ islam gbé kalẹ̀ lérí wípé kéèyàn commit suicide kó parẹ́ pé èèwọ̀ ni àti ìjìyà tí ṣẹ̀rẹ́ àgbé kalẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ìkúnlọ́wọ́ fún ẹni tí ó jẹ́ kí gbígbẹ̀mí ara ẹni ó rọrùn gbogbo ẹni tó ṣèkún lọ́wọ́ yẹn pé kó jìyà wọ́n ní in tí ṣẹ̀rẹ́ islam gbé kalẹ̀ yìí tẹ́tẹ́fìk tẹ́ bá lọ wo àwọn òfin míì náà ó ṣe déédéé ma'a ma yakhudhu bi al-kathir min al-qawani al-wadi'iyyati al-haditha ó ṣe déédé pẹ̀lú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin àgbélẹ̀rọ tayé òde ìsìn náà bó ṣe rí lọ́dọ̀ tí wọ́n náà nìyẹn injilizi gẹ́gẹ́ bí òfin constitution òfin àwọn ìbò náà bó ṣe rí náà nìyẹn wa sudani àtàti sudan wal itali àwọn wo ni ìtọ́lí ẹ́ Italian law tẹ́bá lọ́wọ́ bẹ̀ náà ẹ̀bà bẹ̀ wọ́gẹ́rì àtàwọn míì náà bá a ṣe sọ yìí náà bí ó ṣe ní ti lọ́yà ṣe ti wà náà ní bó ṣe rí náà ọdọ́gba mẹ́ torí pé ọ̀dà ìpé kọ̀nú lè jìlì sí náà làáfẹ́ làwá ń lò bó jẹ́ pé wọnú ara wọn àwọn míì tún wọ bẹ̀ ẹ̀yẹ́ lè ṣàlàyé èèyàn torí pé orí orí kìíní ẹsẹ̀ kìíní kàgbẹ̀ náà lẹ́ náà lápapọ̀ <laughs> síbẹ̀ kódà bí ìtọ́ ọlọ́run ló gbé ká ìlátòkè délẹ̀ amal lè misiri wal lè faransi wọ́n ní ṣùgbọ́n òfin egyptian law wal kọ̀ọ̀nùnù lè faransi àti french law lọ́dọ̀ tí wọ́n fàlàyé òtábàrù ìntìhárù fi ìmà jẹ̀rìmà àwọn orísí crime kéèyàn kan ó parẹ́ kó finúfidọ̀ kó commit suicide wọn ò rí sí crime wakadalika láyé òtábẹ̀rù ìṣirọ́kú filintihar àwọn òde rí wípé èèyàn lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹni tó parẹ́ àwọn òbílífù kó lè ṣẹlẹ̀ ìwọ ló fẹ́ parẹ́ bàbá fún onímọ̀ràn ó wù ọ́ lọ parẹ́ wọ́n lè fún onímọ̀ràn àwọn ò ní fìyà jẹ ẹnìkankan lórí nǹkan yẹn jẹ́mọ́ kọ́ wá wà ń dìkà kọ́ ma sọ̀rọ̀ yìí ma sọ pé ní ti french law wọ́n ma béèrè pé ẹjọ́ sí lọ́ọ̀lẹ́ ṣe ni wọn ò sì ní ìmọ̀ pẹ̀lú tí àlọ́ ti ń kà hádà mi fọwọ́ ìdílé olómìnira islam kódà ẹlòmíì gan bẹ tó lọ rí ìdílọ òun gan lè mọ́ láǹfààní àti kàǹkan yẹn tó ti gbọ́ tíra yóò wá ẹsẹ̀ lọ ka in details ó ti mú nu ó mú mọ̀ yẹn nínú mọ́tálásí níjọ́ tó wọn àti kọ̀líìgì ẹ̀ kábàáyé jọ ń sọ̀rọ̀ yóò kàn máa fọ lẹ́nu yóò ní ṣé wọ́n mọ nǹkan báyìí yóò ní ẹ́ islam kún fún mọ́ mọ́ṣáláṣí ilé ìmọ̀ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá tí wọ́n ti jáde nínú ìtànlẹ̀ ayé ọlọ́run ṣoore fáwọn mùsùlùmí púpọ̀ adúgbẹ́lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala so inshallah ta'ala afáwa ni ìsọ́bàtú tó kàn sàdédé fi jàǹbá sí rẹ̀ a sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé àwọn èèyàn míì ń bẹ tán wípé àwọn wòlé ọlọ́run bóyá ń rìn lọ́jọ́ kan ọkàn sáré pé òun ráwọn obìnrin tán wọṣọ àwọ̀kúwọ̀ ìgbà tó délé ọba múrin gbóná ó ti bojú kìíní ó ti bọ̀ kejì ah, kí ló dé àfà ah, kóhun tó lọ rújọ́ wájú ọlọ́run kójú ì wàlí aláìmọ̀kan gbáà tọ́wọ́ ṣẹ̀ríà bá gbámú nínú òfin ṣẹ̀ríà torí pé wọ́n bí lè rè pé ṣé ọlọ́run ní tèèyàn bá rí yìí tí ò dákọ́ fọ́ ojú yẹn ni ṣé bí tọ́lọ́run sọ pé wà kú lílé múmi náà yẹgúdú nínú àbùsọ ọlọ́run ní ẹrẹ àkílódé iṣẹ́ rẹ̀ mélòó láti ṣe síwájú ọlọ́ tí wọ́n tún bà mí iṣẹ́ jẹ́ kàtà yíyanjú ẹ̀ <laughs> abẹ́ni tó ṣe wípé ó kàn circumstances ó tí ó bára ẹ̀ níbi tó ṣe wípé kò ní option lápòjúwe ń ká ní president wa ká lójú obìnrin wọ́n wá ní ẹnìkan president fẹ́ fún láwọ́dù ọwà lọ jẹ́wọ́ ìgbà tí ó bá sì fọ́ yóò ṣe kí ni o yóò bá lọ́wọ́ ó bẹ̀rẹ̀ sí ni ṣe àpò lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ dáadáa tó wá bọ̀ lọ ah, ọ̀rọ̀ àmọ́ òṣìfẹ́ ah, bọ̀bẹ̀rin lọ́wọ́ ọba délé oní ìwọ̀ lọ orí bú awọ́rùlé òmùmìṣẹ́lọ ọwọ́ ìhòmùmìṣẹ́lọ <laughs> ọba filẹ̀ ọba gẹ́kọ́ ń bẹ̀ ṣe ẹran wọ́n bẹ̀ lẹ́mbà ká ní kò sọ́wọ́ ń bẹ̀ ṣé wọ́n rí nǹkan bá ní ọba múdàájọ́ wa nígbà tó bá rí kúdúrú ṣé wọ́n bà kankan ìyẹn náà ń pè ní ìsọ́ọ̀bàtò nafsa orúkọ tó ń pè ní ṣara kéèyàn ó fi jàǹbá ṣe ara ṣẹ̀rí àtò alẹ́ ìsà èèwọ̀ ni tí ṣẹ̀rí àbájá pé èèwọ̀ ni nǹkan tó bá ti ṣe ó fi ṣẹjọ́ lérí ẹ̀ ṣẹ̀rí nafsa ubi adha kí èèyàn lọ fi ìjàmbá ṣe ara rẹ̀ amúdán ó mọ̀ọ́mọ̀ ní o àwòkátọ̀ àbóṣeṣì lápòjúwe ń sìn ẹni tó lọ ìdíyàn tí ṣẹ̀rẹ́ islam sí gbógun tàtún ní ọmọ tàtún kó mọ̀ sí tàtún sára òun kò nira ẹlòmí yóò mọ̀ iná náà ṣe o tí ó mọ̀ dùn wọ́n islam òun kò nira bá ara rẹ̀ tẹ́gbẹ́ bí láti ń lo ṣẹ̀rí àgbẹ̀ tó bá ti tàtú lára rẹ̀ báyìí ọyẹ kan gbé yóò ní jìyà tí wọ́n máa jẹ ló jẹ́ àwọn ìjọba máa ń ṣe bá ń gbà mí tán bá ti ráwọn boys kan ọlọ́pàá wọn ṣì bí tán bá ti rí pé scorpion ọyẹ ẹjù sínú mọ́tò yóò ní àwọn iṣẹ́ tọ́ọ̀gì èèyàn rí kan ìyálé ìsọwọ́ bẹ́ẹ̀ bá wá wo àwọn òyìnbó obìnrin míì gbogbo ìdí rẹ̀ gbogbo ọmú ẹ̀ wọ́n ṣe tàtúnṣe gbogbo ẹ̀ yóò ṣe síbẹ̀ ṣùgbọ́n Islam o gbúdọ̀ kórìíra bára rẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé nínú ṣẹ̀ríà islam gan ọmọ lè sú bàbá rẹ̀ pọ́ kọlà sóun lójú dáadáa kẹ̀kẹ́ olóhùn tó tún ṣe wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ ah ìnira fún bàbá kékeré ojú rẹ̀ ọmọ ṣẹ̀jẹ̀ yọ̀bọ̀ bẹ́ẹ̀ tó dáwọn olè mọ̀ ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀kọlà fáwà ní o <laughs> ṣùgbọ́n afàláwà a mọ́ sàláfà ọlọ́ọ̀bà kó sàforíjì fèyí tó ti kọjá ṣùgbọ́n tọ́ ọba ń falà sọmọ rẹ lójú sí wọ́n lè sù ẹ̀ pé òun kò nira bá ọmọlàkejì rẹ tọ́ ọba wá ní ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ mo lára ni mo fẹ́ fà sára mi ìkónira bára faranira ẹni náà yálà ọmọ ọmọ ni o àbóṣèṣì padà ọ̀tọ̀ ní tó ọbẹ̀ sí ọ padà já sí nira ṣẹ̀rí àsìláàmù ní kò lẹ́tọ̀ọ́ fàlẹ́sà láwù àyẹ́jùrọ̀ ànáfsàwù wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kọ́mọ ènìyàn dọ́gbẹ́ sí ara rẹ̀ àwọn àyẹ́kọ̀tọ̀ tọrọfàwù àbíkọ́mọ ènìyàn ó gé ọmọ níka rẹ̀ kan sọnù àwògẹ́rì dàlẹ̀ fàyínfà àlá tó bá ṣe bẹ́ẹ̀ ń kíbà wọ́n jẹ́ adájọ́ o ni yóò sọ irú ìyàtọ̀ tọ́ sí pé o ṣe kí o nira rẹ̀ ọlọ ṣe ní ojú bèbí sójú ojú ọ̀wà lè ọ ọyẹ kò jìyà lórí ìyẹn òun kò nira bá ẹwọ́ ṣe ayé ò bá dáa pọ̀ torí pé ẹni tó bá lè kò nira bára rẹ̀ kò ní ìṣòro fún láti kò nira ẹni tó lè yára rẹ̀ lọ́bẹ̀ẹ́ àti lè yàwó lọ́bẹ̀ hikmọ̀ tó wà ń bẹ̀rẹ̀ ẹnu ṣẹ̀rẹ̀ ẹni ìṣẹ̀rẹ̀ ò ní sọ pé ẹfí ló la rẹ̀ ẹ má sọ pé òun ló la rẹ̀ ẹni tó bá lè kónira bára tiẹ̀ tẹ́ẹ̀sì pín lọ́wọ́ nǹkan yẹn àti kónira bẹ́ẹ̀ lòmíì kò ní sọ̀rọ̀ fún abẹ́ ẹ̀bẹ̀ ìṣẹ̀rẹ̀ àsìláàmù sọ pé ẹ má jẹ́ wa idha kana min muharram an yusiba al-insanu nígbà tó bá jẹ́ pé èèwọ̀ ni kó fara nira rẹ̀ wà inna minal muharram alal ghair a jẹ́ wípé èèwọ̀ náà ni ó wà jẹ́ alágẹ́rì yìí kó wá fara ní ọmọlàkejì hmm? ẹ lọ kọlà sí gbogbo ojú ọmọ ọmọ kékeré gbogbo ojú rẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbogbo ẹ̀kẹ́ wá rí dìdì ìlà tó wá so ìnira an yashtarika ma'ahu fi tilkal jarima ẹ̀ṣẹ̀ náà ni ó jẹ́ fún ẹnikẹ́ni tó bá participate tó kún ẹnìkan lọ́wọ́ láti fi kó ìnira bá ọmọlàkejì ẹnìkan jẹ́ olówó ń sìn ó ní ẹ má bínú àná tí mo ní kẹ́ wá ibi tí mo fọkàn sí kò yọ ní tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ lágbára ọlọ́run máa fún yín ẹ̀yin gódògódò ẹ àwọn ará àdúgbò ní ẹ má wọ́n lu ọkùnrin pa ẹ bá wa 5000 wọ́n bá wá dá 5000 wọ́n bá fún ọ̀dá <clears throat> orí ẹ̀yọ́ àbá lù ọ̀pá ni ṣe rí ìyà tó fi jẹ́ yẹn lẹ́yìn ìgbà yẹn ó tún gba 5000 rẹ̀ ṣẹ̀rí àwọn sọ pé kún ó lọ wo déédé ìyà yẹn bóò ló ṣe fẹ́ dá padà fún torí pé kálò gbówó ẹ̀ mọ́sì ọ padà gbówó yẹn ó ní òfin wo ní ògbé yọ nà yóò tún òun gan yóò tún tí ọmọlé ẹ tún padà san owó yẹn padà ṣòkọlọ́n kó ṣe àánú wa wà tẹ̀tẹ́ fi kò ṣẹ̀rí a fi àádá ṣẹ̀rí a islam náà tó ní ògbúdọ̀ fara nira rẹ̀ náà tó ṣe léwọ̀ wọ́n ló ṣe déédé náà ma a kẹsírí minal qawanil wad'iyya ó ṣe déédé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ òfin àgbékalẹ̀ ayé náà wà in kanat ba'd al qawanin bó tilẹ̀ jẹ́ pé àwọn òfin kan kalkonil misiri gẹ́gẹ́ bí òfin ìtàn lò ní misra ní egypt tẹ́jì alu tahrimu maksuran ala ashkhasi muayyanin àwọn sọ wípé tẹ́nìkan bá fara ní rẹ̀ tó fi nira kan rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wó dáadáa kìí ṣe gbogbo ẹni tó bá fara ní rẹ̀ náà ni ìjọba lè báwí ó tún ní lọ́dọ̀ tàwọn àwọn fààlà sí lọ́dọ̀ tí wọ́n wá fi halatin muayyana ó tún gbúdọ̀ jẹ́ wípé àwọn conditions kan ló lè fàá kí wọ́n tó fi àjẹ́ nínú òfin ti Egypt súnmọ́ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ òfin ayé àwọn náà dúró lórí pé mọ́fàrán rẹ̀ lérí ilé ìta wá sọ ìlú mọ́sálà kan wá jáde mẹ́ ìyẹn ò sí nínú bí mọ́sálà yẹn ni wípé obìnrin tó lùmú sọ́fara ní rẹ̀ ní àbọ́sọ̀sọ̀ ẹ má ti dáhùn èyí tó lu ètè sọ́fara ní rẹ̀ ní àbọ́sọ̀sọ̀ èyí tó lu awọ ojú báyìí tó tún fi kíní sí so fara nira ni àbọ́sọ̀sọ̀ èyí tó lu ìdodo ìdodo tó wọnú style kan tún ní ìsìn o kíní kan bọ̀tì náà máa ń pè wọ́n ń ti sórí social media dáadáa ìdodo pàápàá jù kìí ṣe onídodo pọ̀ púpọ̀ fún o <laughs> òun ò lè rí ṣe o a lè sọ onídodo pọ̀ fún ẹni tó kìí ṣe èbú o ẹlòmíì ìdodo rẹ̀ tóbi bóyá náà ó tún so yóò sòkè ní mọ́ ibi ìdodo àyàn káàkiri àti pé èèyàn náà wà kó se yẹ dodo àní <laughs> sọ pé yẹ tí yẹ dodo kó so mọ́bẹ̀ àbẹ́ èyí tí dodo ti ẹ̀ wọnú látara pé bóyá ọlọ́ràá níkùn ìdodo ń wọnú wọ́n wà pa ibi tó ti wọnú wọ́n papọ̀ wọ́n wà á fi wọ́n fi bí bọ́tì kan ti yọ́mọ tàn yìnrìnyìnrìnyìn láì ṣé gbogbo yẹ ṣéṣẹ̀rí àwọn dàkẹ́ lórí ènìyàn nira rẹ̀ ni àbá sọ pé àwọn yọmọ dádúró kéèsì tó kí láàsọ lórí èyàn àbí ní òfin ayé lọ́yà naam wọ́n ni wó jẹ́ gẹ́ni wọ́n pa àà ẹ̀rọ freedom wọ́n ní lọ́ndà freedom ni ó wà ọ̀bá rẹ̀ mú ara rẹ̀ kó ló fi ń sọ̀sọ́ islam ò ní gbà yẹn bó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ àwọn àfáà pọ̀ lórí ẹ̀ àwọn àfáà wọ́n ní kóbìnrin ó lumú kó fọ̀sọ̀ síbẹ̀ wọ́n ní kò sí láì fìbẹ̀ àwọn kan wá ní etí kò sí yàpẹ̀ ẹnu àti nínú àwọn kìsọ́lù fitra àdámọ́ tipẹ́tipẹ́ abàbẹ́ náà ni ṣẹ̀rí àdákẹ́ lórí ẹ̀ lílù tí obìnrin àwọn àfáàmì wá ní ṣé lílù tí ń tó bá di pé lílù tí ń lọ bí mẹ́rin márùn-ún sẹ́jọ kan náà ni ó lù ní tó bá ti ti di pé ó ti ń kọjá èyí tí bùkátà béèrè fún sí òtí ìmọ̀ túmọ̀ sí ìsọ́bátò ṣáksì nafsa bèlè àdá so masala tó tó kẹnu ni tó inṣàlá ọjọ́ ti lọ àdá tó ń bẹ̀rún tó bá di inṣàlá fil dars al qadim a ó máa ṣe àgbéyẹ̀wò èèyàn kí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ kọmọ́sẹ̀ ṣàánú wa al-idrob ìdá adá ilalmout alìyẹ́dìkúlù fìlẹ̀ intihar idrob kéèyàn ó mọ́sálà èyí ìtàgbéyẹ̀wò léè tí ń bọ̀ al-idrob nísìn àwọn òyìnbó máa ń ṣe nǹkan kan bóyá ṣe tí ọ̀tẹ̀ wọn lọ́rùn wọ́n lè ní sí ní jẹun hunger strike ní àwọn sì ní jẹun kọ̀ bá jẹun ọba kú ṣe áfìsábẹ̀ pé ó kọ̀mítì society náà ni àbí olùjàjà olùjàjà gbára fún ẹ̀tọ́ ọmọnìyàn òun náà láàpẹ̀ kí ni ṣẹ̀dá sọ lérí ẹ kí ni táyé sọ wa Islam ọkọ̀ ojú ojú dáàfin wò ìjà àfà ó sì kọjá àfà òde ọlọ́mọ kódà ó kọjá àfà àkútùbà ọjọ́ jímọ̀ lẹ́gbẹ́ kútùbù àjọyọ̀ kò lè èyàn lè lọ kọ́pì ẹ̀mí kan kéyìn ó sì wá ká kó sì ká kó ìsọ̀kalẹ̀ kò dẹ̀ sí question and answer lórí mímbàrí <laughs> kò sí question and answer bẹ́ẹ̀ tó bá ti dà á no question no question no rẹ̀ wa وشفاء من كل داء اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وعملا صالحا متقبلا وشفاء من كل داء اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته